gbajúgbajà pásítọ̀ ni tó jẹ́ alákòóso àgbà ìjọ the redeemed christian church of god èèyàn pásítọ̀ enoch adéjàre adébóyè ó mà ti ju àsọtẹ́lẹ̀ ńlá síta lénìí tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹẹ̀dọ́ ọdún two thousand and twenty three tí bàbá náà sì ní láàrin ọjọ́ méje nǹkan ńlá kan yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lónìí lásìkò tí pásítọ̀ adébóyè ọmọ bíbí ìlú fẹ̀wàrà nípínlẹ̀ ọ̀ṣun tó ń ṣe ìwàásù ìyẹn ìwàásù sunday àkọ́kọ́ ti ìjọ rìdíìmù ìlú mà ju àsọtẹ́lẹ̀ yìí lásìkò tí bàbá náà tó ń ṣe ìwàásù láti inú ìwé ìṣe àwọn àpọ́stélì orí kẹrìndínlógún act sixteen tó ń sọ ìtàn paul àti silas lásìkò tí wọ́n náà fẹ́ pa wọ́n tó ní wọ́n yìn ìyìn tó sì ní lójijì nílẹ̀kùn ẹ̀wọ̀n tí wọ́n fi wọ́n sí ńlọjá tí wọ́n ráyè jáde kúrò ńbẹ̀ pásítọ̀ adébóyè ní bí ìyanu ṣe ṣẹlẹ̀ sí paul àti silas lọ́jọ́ náà ó ní láàrin ọjọ́ méje olúwarọ̀hún sí gbogbo ọmọ nàìjíríà pé nǹkan ńlá kan tí yóò mì gbogbo orílẹ̀-èdè tìtì yóò ṣẹlẹ̀ láàrin ọdún méje àsọtẹ́lẹ̀ tí pásítọ̀ adébóyè tó ṣẹ̀ jù síta rèé o àsọtẹ́lẹ̀ tó ń gbóná tuntun ni bẹ́ẹ̀ lọ́kàn ọ̀pọ̀ èèyàn ó ti wà lókè pé àwọn ń retí nǹkan ńlá tí yóò ṣẹlẹ̀ láàrin ọjọ́ méje báyìí